amen ẹ pé jésù mọ́ mi olúwa nínú abiyamọ òtítọ́ conven abiyamọ òtítọ́ nílùú minnesota ní ọjọ́ sátidé ọlọ́run ṣòun tó fẹ́ ṣe kò yé mi o mi ò mọ ohun tó fẹ́ ṣe ọlọ́run tó wá rí tó jẹ́ kí sátani ó tẹ̀rí olúwa ohun tó fẹ́ ṣe gangan láàrin àwọn ènìyàn wọ̀nyí fúnra rẹ ogun ọ̀run ṣe ìṣẹ̀dá wọn ò gbọ́dọ̀ kọ́ àwọn tó ń wojú ọlọ́run fọ́mọ tó bá tún wọ gbọ̀ngàn yẹn jọ rí ọ àwọn tó diwọ́ disẹ̀ sínú tó bá wọ gbọ̀ngàn yẹn jọ rí ọ ó gbẹ ní wojú ọlọ́run lóhùn kan tàbí òmíràn tó ń bá wọnú gbọ̀ngàn ẹjọ́ rí ọ ẹ pé jésù ẹ sọ́ di àdúrà bẹ́ẹ̀ ó yá ó yá ó yá ó yá ó yá má sọ pé mi ò sí ń bẹ̀ ọ́ I won't pray you better pray and so that so that the grace can cover you when you intercede for somebody for something the grace will cover you now pray that prayer very well pray it ọlọ́run gba ìṣàkóso olúwa gba ìṣàkóso olúwa gba ìṣàkóso gbogbo ìdíwọ́ ìdènà lójú ọ̀nà àkàkúrò ìdíwọ́ ìdènà gbogbo amukúrò ẹjọ́ ẹgbà ìdíwọ́ olódo ni sátánì ìdíwọ́ ìdènà gbogbo no hindrances no obstacle towards abiyamọ títọ́ in Minnesota will come against you every plans of the devil towards that day preceding that day after that day we nullify it by the blood of the lamb in the name of Jesus orí àwọn ọmọ yẹn ò ní kó àdúrà ògbó aláboyún tó bá wá orí wọn ò ní kó àdúrà ògbó ẹni wojú ẹni tó ń wojú ọlọ́run tó bá mọ̀ jọ wọlé jọ darapọ̀ jọ darapọ̀ olúwa ní ìwọ tó o bá ń wojú ọlọ́run fọmọ tó o bá rojú darapọ̀ mọ́ wa ń bẹ̀ ń jọ yẹn bí mo ṣe gbọ́ lánàá nìyẹn tó o bá ti rojú o olúwa ní kò darapọ̀ mọ́ wa lórúkọ jésù ni màá dára fún wa bá a ti wí àṣẹ ọ̀run gùn ó ti rí bẹ́ẹ̀ o jésù olúwa wa jésù kristi olúwa wa lórúkọ jésù màá dára fún wa ẹ jẹ́ pé jésù ọlọ́run gbogbo àwọn àkọ́bí wa lórí òkè yìí tí wọ́n dùn wá nínú ẹgbọ́n mi mọ́mì ṣé rí tí àkọ́bí ò bá dìde táwọn tó kù gan bá dìde inú abiyamọ kì í dùn abiyamọ kì í lẹ́kùnrẹ́rẹ́ ayọ̀ ìdí nìyẹn olúwa ni we should always be praying for them mo dúpẹ́ mọ́mì tèmi tó pẹ́ keep reminding me every day olúwa olúwa chastise mi lánàá lọ́mọ mi ò ṣiṣẹ́ tí mo rún ẹ̀ mi ò dẹ̀ fẹ́ kẹ́ bí anybody wà lórí mi lórúkọ jésù màdàrà fún ẹgbẹ́ jésù ọlọ́run má jẹ̀mú gbogbo àwọn àkọ́bí wa lórí òkè àtàwọn òbí tó jẹ́ àkọ́bí olúwa jọ̀ọ́ jẹ́ kó go àdúrà yọ láyé wa tí gbogbo àkọ́bí bá ń jagun let every firstborn connected to ìwọlẹ̀rí kan let their case be an exception open your mouth and begin to pray mọ́mí ẹjọ́ ẹ gbà á tẹ́ bá ti ríbi tí àkọ́bí ti ń jagun ẹ mọ̀ wípé kì í ṣàdúrà tá a gbọ́dọ̀ máa fi ṣe rárá ẹ sọ fún ọlọ́run olúwa dá owó ogun àkọ́bí àti ègún àkọ́bí olúwa dá dúró lórí tàwọn ọmọ tiwa gbogbo àkọ́bí tó ń sọpọ̀ mọ́ ìpè yìí wọn ò gbọ́dọ̀ jagun wọn ò gbọ́dọ̀ rí ogun rẹ wọn ò gbọ́dọ̀ wẹ̀wù ogun ogun ò gbọ́dọ̀ borí ògo ogun ò gbọ́dọ̀ pa ògo jẹ́ kán rí ògo lò jẹ́ kán rí orí ṣe in the name of Jesus orí wọn ò gbọ́dọ̀ dìrú àṣẹ orí ò gbọ́dọ̀ pọ̀ mọ́ lọ́wọ́ gbọ́dọ̀ jésù olúwa wa ẹ tún pé jésù gbogbo ìjọba balógun pàṣẹ tó ní pé bá a ṣe ń dè é nínú àdúrà kò ní dídí lọ́wọ́ wa ẹ jù ẹgbàá mọ́ mi ṣe rí àwọn instruction tó lọ́nà bá fún wa lórí òkè I don't want us to be forgetting it that is why keep reminding me olúwa ní gbogbo ìgbà táwọn abiyamọ bá gbàdúrà tán ó ní ká máa sílẹ̀ hope ṣe bá náà ni Daniel gbà tí wọn jọ dún fún lórúkọ Jésù àdúrà táwa ń gbà lórí àwọn ọmọ wa ó máa dún fún àwọn àdúrà yẹn máa dún fún wọn àdúrà yẹn máa dún fún wọn ó ní ká máa fi ìjọba balógun bá ṣí àbú mọ́mí ọgbẹ́yẹmí ògúnnáìkè mo fa aṣẹ́yẹ lẹ́yìn lọ́wọ́ everyday ẹ máa rán mi létí ẹ máa text mi mi ò gbọ́dọ̀ gbàgbé mọ́mí ọgbẹ́yẹmí ògúnnáìkè nílùú houston ẹ jọ ẹ máa rán mi létí mi ò gbọ́dọ̀ gbàgbé ẹ pe jésù ẹ sọ fún ọlọ́run pé olúwa gbogbo ìjọba balógun bá ṣí àbú tó lóun á máa dènà di àdúrà wa bí amọ lórí òkè gbogbo ìjọba balógun pàṣẹ tó ní kò sí bá a ṣe gbà tó tó ní kò ní yọ láyé àwọn ọmọ wa ẹ pariwo níbi tá a wà yẹn pé ọlọ́run dáná sun wọ́n a tún ti ọ̀sán yìí ìjọba balógun pàṣẹ tó bá ní kò ní dáhùn fáwọn abiyamọ olúwa dáná sun wọ́n olúwa dáná sun wọ́n ẹ pẹ̀jẹ́ pẹ̀lú ọjọ́ ìjọba. kristi Oluwawa, wa gbọ́ àdúrà god bless you ẹ jọ mọ́ mi convention abiyamọ òtítọ́ ma bẹ̀rẹ̀ ní november five to seven convention abiyamọ òtítọ́ ìpàgọ́ ẹ̀kan lóṣù tí gbogbo wa máa ń ríra wa nìyẹn all the coordinators in every state please you have to be there ẹ̀yin la ṣojú wa ẹ̀yin lẹ́ mú abiyamọ òtítọ́ wo àwọn stéètì yẹn nígbà tọ́lọ́run bá máa máa pínre lọ́dọọdún lórúkọ jésù kò ní gbẹgbẹ̀yìn yín o mo sọ kinní kan lóru àná mo láńgẹ́lì ìpàgọ́ ẹ̀ẹ̀kan lọ́ máa ń jáde ó dàbí áńgẹ́lì àjọ̀dún ni hallelujah ẹ̀ẹ̀kan ni wọ́n máa ń ṣiṣẹ́ tọ́ bá ti ṣiṣẹ́ ìpàgọ́ tán wọ́n tún lọ́ntì wọn nìyẹn ó tún di àgọ́ mìíràn téèyàn bá wá miss ìṣe tó bá jẹ́wọ́ lọ́wọ́ wá ó túmọ̀ sí pé a tún lọ dúró another one year that will not be our portion in the name of Jesus the convention is coming up November five to seven God bless you mami kemi November five to seven November five to seven Nilu, Houston ẹ jọ̀ọ́ save that date all our mummies that is when we come together in person. That is where we come together in person. And we have made provision for a group reservation, hotel reservation at a discounted rate for those who will be coming outside the state. Please call this hotel, La Quinta Hotel. Call this number. Give them the group name Ìwọlẹ̀ríkàn. Tẹ́ ẹ̀ bá fún wọn ní group name yẹn, mọ́mì. Kíní gangan náà máa fún yín tẹ́ ẹ̀ bá fún wọn ní group name yẹn their normal rate náà máa fún yín meanwhile we have bargain for a discounted rate at the rate of eighty dollars seventy-three cents per night but tẹ́ bá tẹ́ bá fún wọn ní group name yẹn wọn ò ní fún yín ní rate ta ṣiṣẹ́ lé lórí so call this number two eight one six six eight one zero six eight two eight one six six eight one zero six eight two eight one six six eight one zero six eight call that number and make your reservation the cut-off date tán fún wa is October twenty-two ó túmọ̀ sí you need to call them you need to call them by October twenty-two before they cut it off lórúkọ Jésù ó dẹ̀ mọ̀ tẹ́lẹ̀ fún wa ọjọ́ Thursday ní crossover night wa ọjọ́ thursday ní cross ẹjọ́ ẹ save the information yẹn all our mummy save the information they are writing down save the name of the hotel save the hotel number save the convention date and plan to be there plan to be there we pray all every day but ẹ̀ẹ̀kan yìí la máa ń pàdé in person màá rí gbogbo wa àríra wa sójú korojú lórúkọ jésù ìṣẹ̀lẹ̀ yánú dẹ̀ máa ṣẹlẹ̀ ìṣẹ̀lẹ̀ agbára náà máa ṣẹlẹ̀ and it shall be well with us. bákan náà ẹ má jà gbàgbé all the birthday celebrants please send in your name to eight three two three zero two one eight two one crossover we are going to celebrate them we are going to rejoice with them if you are celebrant please join us on the zoom we are going to put the zoom information there on thursday we are going to be on zoom tomorrow is going to be for those trusting God for the foot of the womb please stay at alert I may come in in the afternoon and I may come in at night for today I'm still coming back tonight for Abiyamo Tutor because some people missed this afternoon. The tour will be live streaming from Nigeria. So I'm still coming in. Back on Emma Jagbagbe, 100 days tó ń lọ lọ́wọ́. Mọ́mí ẹ máa join 100 days vigil 100 days vigil. Jẹ́ kó máa bá ẹ lójú àdúrà. Nígbà tó bá ń sa ipá wọn, kó máa bá wọn nínú àdúrà. Hallelujah o, ó ṣe pàtàkì o, ó dẹ̀ máa tẹ̀ra fún wa. Let's prepare for the crossover on Thursday and the Lord will bless us in Jesus' name. This one goes to all our mummies and daddies in Houston. If you are in Houston, Amakiyele is inviting you. I am inviting you to our Good Women Anniversary coming up October 6 to 10. I want you to grace the occasion. Please come and rejoice with us. Wednesday is going to be revival. Friday is going to be Women Praise Night. Saturday is going to be a powerful seminar Powerful seminar. We have three series of seminar coming on that day: health, mental health, physical health, and also spiritual health. So it's going to be a three-in-one seminar, and we have invited some people to come and grace the occasion with us. And I'm also encouraging you. I'm inviting you to come and be partaker of those events. Come around on Saturday and show up on Sunday. Sunday is going to be the grand finale and the Thanksgiving and our color for that day is yellow yellow on sunday but if you don't have yellow don't worry but i want to see you all my mummies i will send details to you all my mummies in houston please come around to christ apostolic church houston assembly on uh, between october 6 to 10 for the yearly good women anniversary i am inviting you officially at 127 19 business street houston texas 77099 The Lord will bless you as you are coming to rejoice with us in the name of Jesus. And if you are in Dallas, here is the good news. Our assembly in Dallas is fully established, and no devil can uproot it. God Himself. When I say God Himself, man has failed us, but God Himself established it. So therefore, I am inviting you to always worship with us if you are in Dallas. Àpótí ẹ̀rí ti wọ ìlú Dallas. Àpótí ẹ̀rí ti wọ ìlú Dallas. And I wouldn't want you to miss it. All programs are holding in Dallas. Take down the address. Our assembly in Dallas is Christ Apostolic Church, Dallas Assembly, at two one zero zero Virginia Street off Career Road gbogbo èèyàn bá mi kọ́ if you have family friends invite them we always hold weekly services vigils ongoing every Fridays and vigil on Sunday we have two services we have morning service nine a.m. to eleven a.m. and also we have evening service five p.m. to seven p.m. The address is two one zero zero Virginia Street, off Career Road. It's a very popular road, off Career Road, Grand Prairie. A wà ní Grand Prairie. Àwọn tó bá ti ń wá sábẹ́ àmọ́ òtítọ́, wọ́n mọ ibi tí mò ń sọ yìí. Grand Prairie, Texas one. Suite E. We are on Suite E. Please worship with us every Tuesday is our, is our Bible study, Seven p.m. to eight p.m. Every Wednesday is always a midweek service covenant hour, 7 p.m. to 8.30 p.m. And every Friday we hold vigil, 10 p.m. to 12 a.m. God of Apostle Adele Babalola, the God of, of this mountain, he won Lerica is there. I'm

I live

Yeah. Thank <laughs> you. Yeah. Mm. Thank you. máa yin ọba àwọn ọba ẹjẹ́ a máa yin ìmúlẹ̀ tó jẹ́ ìmúlẹ̀ ẹjẹ́ a máa yin kìnìún aláìyá júdà ọlọ́run tó ń bá rí ọjọ́ títọ́ ọlọ́run tó bá wọn láàrin àwọn àlàyé ní ẹjẹ́ agbóhùnmá sípò ìdúrà orúkọ jésù orúkọ jésù ọmọ ẹṣọ jésù ẹṣọ ọmọ ẹṣọ gbé ẹka ọmọ aláìyé lórí ọmọ ẹṣọ jésù ẹṣọ ọmọ ẹṣọ ọmọ ẹṣọ jésù ẹṣọ ọmọ ẹṣọ ọ̀pọ̀ ènìyàn.

ẹ̀yìn dada, lórúkọ mo dúpẹ́ orí mo kà nínú àwọn àlàyé orí ìmọ́lẹ̀ títọ́ ọlọ́run mo mà ṣe é ọlọ́run mo mà ṣe é ẹ̀yìn dáadáa ẹ̀yìn dáadáa ẹ̀yìn dáadáa ẹ̀yìn dáadáa olúwa you olùdaríṣùwà jésù olùdaríṣùwà. olùdaríṣùwà olùdaríṣùwà. ẹ̀jẹ̀ àṣàrò fún ìdarí ti yẹ dáadáa. ó náà lè ẹni ká lè wà nínú ẹ̀sìn. ká ní kí orin ọ̀gá ọlọ́run máa pọ̀ sí i. olúwa bí mo ti jí láàárọ̀ yìí ẹ̀ṣẹ̀ tó lè bá ọjọ́ òní jẹ́ ẹ̀ṣẹ̀ tó lè bá àdúrà mi jẹ́ olúwa dáríjì mi fi àánú dáríjì mi fi àánú dáríjì mi. Fi àánú rẹ dáríjì mi. Fi àánú rẹ dáríjì mi. Ó bú ẹ̀ṣẹ̀ tó lè ba ìwà sí ibi àdúrà mi jẹ́. Ó lè bá èso àdúrà mi mì. Jésù fàánú dáríjì mi. Jésù olúwa wá. Wá tọ́ fún ọlọ́run olúwa ló mi ní agbára. Agbára tó tó rìn jìnnà nínú ògbó láì farapa. Agbára tó tó rìn jìnnà nínú ọlá láì farapa. Olúwa gbé wọn bí sílé sílé òyà lọ. Olùkọ́ni ṣe kúrò sí pàtó lẹ́kàwá. Lẹ́jọ́ wa, lẹ́jọ́ wa, lẹ́jọ́ wa, lẹ́jọ́ wa, lẹ́jọ́ wa, lẹ́jọ́ wa, lẹ́jọ́ wa. Lájọ́ wa, lájọ́ wa, lájọ́ wa, lájọ́ wa, lájọ́ wa, lájọ́ wa, lájọ́ wa, lájọ́ wa, lájọ́ wa, Jésù wa, lájọ́ wa, lájọ́ wa, lájọ́ wa, Jésù wa, lájọ́ wa, Jésù wa, lájọ́ wa. Ẹ bẹ́ẹ̀ ni agbára náà, ẹ bẹ́ẹ̀ ni agbára olúwa ló ń ní agbára agbára tó tó rìnrìn àjò lónìí lórí ẹni ìrìn àjò a fi ìrìn àjò gbòòrò yín lórí agbára. Ó olúwa lórí ní agbára. Olúwa lórí ní agbára. Olúwa lórí ní agbára. Olúwa lórí lórí ní agbára. Ẹbẹ̀rẹ̀ ẹbẹ̀rẹ̀ ẹbẹ̀rẹ̀ máa jí àwọn ọmọ lọ́rùn. Ẹ máa jí àwọn ọmọ lọ́rùn bá sí wọlé. Olúwa lórí ní agbára. Jésù olúwa wa. Èso ọmọ olúwa pa iná sínú mi iná tí orí rẹ̀ kì í gbàgbọ́ ni iná tí ìṣẹ̀dá rẹ̀ kì í farapa olúwa pọ iná sínú mi yìí. Ah, yes, Olúwa, olúwa pa iná sínú mi olúwa pa iná sínú mi olúwa pa iná sínú mi ẹ pẹ jẹ. Wọ́n lọ sí agbára rẹ̀ wá. Olúwa dá iná sínú mi. Iná agbára ni mo wá wá. Olúwa dá iná sínú àwọn ọlọ́run. Iná agbára. Olúwa dá sí wa. Dá iná sínú wa. Dá iná sínú wa. Iná agbára. Iná agbára. polówó ẹ ẹgbàá ẹgbẹ́ agbára tí ó yẹ lọ sí ẹ̀dúgbà òwúrẹ́rẹ́ ọlẹ́gbẹ́ wa jésù ẹgbẹ́ wa ọlẹ́gbẹ́ wa ọlẹ́gbẹ́ wa agbára tí ó yẹ sí pàdúpà lórí jésù ẹgbẹ́ wa ẹgbẹ́rẹ́gbẹ́ wa ọlẹ́gbẹ́ wa jésù ẹgbẹ́ wa agbára tí ó yẹ lọ sí pàdúpà lórí ọlẹ́gbẹ́ wa. Lord. wá agbára àti jésù pẹ̀lú rí ọlọ́run ẹgbẹ́ wá orí ẹgbẹ́ wá jésù ẹgbẹ́ wá ọlọ́run ẹgbẹ́ wá agbára àti jésù pẹ̀lú rí orí ẹgbẹ́ wá jésù ẹgbẹ́ wá orí ẹgbẹ́ wá orí ẹgbẹ́ wá rẹ́tọ̀ wá rẹ́tọ̀ ní rẹ́tọ̀ ìdí mi rẹ́tọ̀ ní rẹ́tọ̀ ní ìṣẹ́jọ́ wá rẹ́tọ̀ wá agbára àti ìjọsìn àgbára rí rẹ́tọ̀ ní ìṣẹ́jọ́ rí gbogbo ìdí mi rẹ́tọ̀ wá ìṣẹ́jọ́ wá sílẹ̀sílẹ̀ rẹ́tọ̀ wá agbára ìjọsìn ṣe pàṣípàrọ̀ rí rẹ́tọ̀ wá Jésù ẹgbẹ́ wá olú ẹgbẹ́ wá Jésù ẹgbẹ́ wá agbára ìjọsìn jẹ́ ká ṣe pàṣípàrọ̀ rí rẹ́tọ̀ wá rẹ́tọ̀ ẹgbẹ́ wa ìwé ẹgbẹ́ wa ìwé ẹgbẹ́ wa jésù ẹgbẹ́ wa ìwé ẹgbẹ́ wa ìwé ẹgbẹ́ wa ìwé ẹgbẹ́ wa ìwé ẹgbẹ́ wa ìwé ẹgbẹ́ wa ìwé ẹgbẹ́ wa jésù ẹgbẹ́ wa ìwé ẹgbẹ́ wa ìwé ẹgbẹ́ wa àgbà àfihàn jésù pàdé rí ìwé ẹgbẹ́ wa mi ìwé ẹgbẹ́ wa mi ìwé ẹgbẹ́ mi ìwé ẹgbẹ́ wa jésù ẹgbẹ́ wa ìwé ẹgbẹ́ wa.

ọ̀dọ́rẹ́gbẹ́ ọ̀wá ìrẹ́gbẹ́ ọ̀wá jésù ẹgbẹ́ ọ̀wá ìrẹ́gbẹ́ ọ̀wá jésù ẹgbẹ́ ọ̀wá ìrẹ́gbẹ́ ọ̀wá. ẹja pé agbára ẹ̀rọ agbára tí kò ní ṣe pàṣípààrọ̀ ní ẹ̀. ìrẹ́gbẹ́ ọ̀wá. nígbà Rekoa, Rekoa, Rekoa, Rekoa. kínní ẹsẹ̀ kẹrìnlá. the verse um, verse verse fourteen. ó sọ ẹ̀mí rẹ. without your life. without your mind. without your mind. ọlọ́run ò ní ṣe nǹkan kan. God can do anything. ẹ̀mí rẹ. without your mind. that is to say. láti sọ o gbọ́dọ̀ ní possibility mindset. láti have possibility mindset. o gbọ́dọ̀ ní possibility mindset. láti have o gbọ́dọ̀ ní ọkàn tí ọlọ́run ní. possibility mindset and what you guys is. for man this is impossible. But for God. fún ọlọ́run. for God. all things are possible. ó ní màkàbà. bàbá yẹn wípé. lámọ̀ra ṣe. yóò ṣeé ṣe. àdúrà ló bá pọ̀. yóò ṣeé ṣe. àdúrà ló máa pọ̀. torí pé àṣẹ kìí ṣe é. Oòrùn àṣẹ tí ó sí fún bàbá lókè yóò ṣe é ṣe àdúrà tó máa pọ̀. Yóò ṣe é ṣe àdúrà ló máa pọ̀. Yóò ṣe é ṣe àdúrà ló máa Oh. pe orúkọ Jésù. Ẹ pe orúkọ Jésù. Elia makuli kaskaida. Elia makuli makasatari amakusatari amakusuturia. Ẹ pe orúkọ Jésù. Ibi ní Ọlọ́run tó dá ayé. Elia makosatari makatari amakasa ọ̀nà kan tó máa là. The one way that we open. Ọlọ́run tí mi ò fọkàn sí. That I'm not thinking about. Olúwàjẹ́ ó là. Ọ̀nà tó máa là. The one way that we open. Ọlọ́run tí mi ò fọkàn sí. That I'm not looking about. Olúwàjẹ́ ó là. Ẹ̀sọ́ di àdúrà bẹ́ẹ̀. Ọjọ́ Jésù pé Ọlọ́run ọ̀rọ̀ kan tó máa là. Ilé ọkọ̀ ní sì ìrora ńlá. ńlá. Ìrora ńlá ọ̀rọ̀ ńlá ọ̀rọ̀ ńlá ọ̀rọ̀ yẹn. Jésù Yes, Allah. Yes, Allah. Yes, it. olúwa wa gbogbo ẹ̀mí aládàá òkè má rí òkè dé. ẹ̀mí aronú òkè má rí òkè dé. ó olúwa lè jáde. ẹ̀mí tó ní kí n ládàá òkè. ṣùgbọ́n tí ò jẹ́ rókè dé. olúwa lé ẹ̀mí ẹ̀ jáde. ẹ sọ di àdúrà. Thank you.

ó ń fi àkókò ẹni ṣòfò. gbogbo a máa sọ nígbà ládùúgbò ẹyọ kan. kí o bá pass the exam You pass the yìí. ẹ ẹ àdúrà ẹyọ kan tó wọn the time. o kì í jẹ́ kí kí yẹ̀yọ̀ sí. ó dàbí ẹni tó bá sick ni. kò ní ronú kan nínú. ohun tí ó máa ronú pé olùwàjà kì í gbádùn. gbogbo shit yẹn. Dibaṣọ àṣìṣe rẹ̀. dẹ̀ lè jẹ́ ńgbà yẹn. Ìgbè yẹ kó bẹ̀rẹ̀ business. Just start that business. ti business. Ìgbà yẹn kó gbàdúrà fún lórí. Lọ́dọ̀ ní gbàdúrà fún. And the má jẹ̀mú. Lọ́dọ̀ Má jẹ́ kí ogún yàn mí jẹ mọ́. Don't let us teach me anymore. Má jẹ́ kí ogún yàn mí jẹ mọ́. Don't let di àdúrà. Rẹ̀mánì kí ògo ní àbẹ̀jámá. Jésù má jẹ́ orí àbẹ̀jámá. Rẹ̀mánì kí ògo ní àbẹ̀jámá. Jésù má jẹ́ orí àbẹ̀jámá. Rẹ̀mánì kí ògo ní àbẹ̀jámá. Má ní orí àbẹ̀jámá. Rẹ̀mánì kí ògo ní àbẹ̀jámá. Rẹ̀mánì kí ògo ní àbẹ̀jámá. Rẹ̀mánì kí ògo ní àbẹ̀jámá. Rẹ̀mánì kí ògo ní àbẹ̀jámá. Rẹ̀mánì kí ògo ní àbẹ̀jámá. Rẹ̀mánì kí ògo ní àbẹ̀jámá. Rẹ̀mánì kí ògo ní àbẹ̀jámá olóore tó rí mi tí ò dá mi mọ̀. ọlọ́run fi àwòrán mi hàn. àwòrán. ọlọ́run lọ fa àwòrán mi hàn. àwòrán lọ fa àwòrán mi hàn. èèyàn tí àmọ̀ mi lẹ́kọ̀ọ́. Àwòrán ọlọ́run lọ́ba àwòrán mi lọ ní ìwé gíga. Ó léèrè tó rí mi tí ò dá mi mọ̀. Yọ̀bá sí mi bọ̀dọ̀ rẹ̀ nínú àìdè. Ọlọ́run fàwòrán mi hàn. Lọ sọ́dọ̀ pa picture. Olóore tó rí mi tí ò dá mi mọ̀. Yọ̀bá sí mi bọ̀dọ̀ náà nínú àìdè. Ọlọ́run fàwòrán mi hàn. Lọ sọ́dọ̀ pa picture. Ẹ̀sọ́ di àdúrà. Ọjọ́ Jésù gba ìdúgbò lórí tó rí mi tí ò dá mi mọ̀. Ọlọ́run fàwòrán mi hàn. Ọlọ́run fàwòrán mi hàn. Amen. àdúrà máa ń gbà fún ọ̀rọ̀ tó bá lè gbà. àbí pé orúkọ jésù ta ló mú àṣírí ibi tí mo lọ sẹ́yìn. tó ló wò ní jẹ́ kí n débẹ̀. àbí ta ló ta ló yẹ ohun tí mo fẹ́ dà ti yé come. Torí wàá dẹ̀ block me. I said you block me. Ta ló mọ oye tó ti rí oye tí mo bá. Wọ́n á stand there what I want to do. Ṣùgbọ́n tó ló wọ̀n ní jẹ́ lọ. I said you don't let me go. Olúwa larí ẹ̀mú gbogbo. Lọ tó dẹ̀ ẹ́ sì gbé. Ẹ sọ di àdúrà. Olúwa ní èso ayé tààrà ní ní oye tí mo lọ. Wọ́n ti oye ní ẹni bẹ́ẹ̀. Olúwa larí ẹ̀fọ́ bojì. Olúwa larí ẹ̀fọ́ bojì. Olúwa larí ẹ̀fọ́ bojì. Olúwa larí ẹ̀fọ́ bojì. Olúwa larí ẹ̀fọ́ bojì. Jésù láyé ọ̀rọ̀ sí. Ọlọ́run láyé ọ̀rọ̀ sí. Jésù láyé ọ̀rọ̀ sí. Ọlọ́run láyé ọ̀rọ̀ sí. Jésù láyé ọ̀rọ̀ sí. Ọlọ́run láyé ọ̀rọ̀ sí. Jésù láyé ọ̀rọ̀ sí. Ọlọ́run láyé ọ̀rọ̀ sí. Ọlọ́run láyé ọ̀rọ̀ sí. Jésù láyé ọ̀rọ̀ sí. Jésù láyé ọ̀rọ̀ sí. Ọlọ́run láyé ọ̀rọ̀ sí. Ọlọ́run láyé ọ̀rọ̀ sí. Ọlọ́run láyé ọ̀rọ̀ sí. Ọlọ́run láyé ọ̀rọ̀ sí. Jésù láyé ọ̀rọ̀ sí. Ọlọ́run láyé ọ̀rọ̀ sí. Ọlọ́run láyé ọ̀rọ̀ sí. Jésù láyé ọ̀rọ̀ sí. Ọlọ́run láyé ọ̀rọ̀ sí. Ọlọ́run láyé ọ̀rọ̀ sí ọlọ́run láyé ẹ̀wọ̀n mo sì wúlọ láyé ẹ̀wọ̀n mo sì ọlọ́run láyé ẹ̀wọ̀n mo sì jésù láyé ẹ̀wọ̀n mo sì ọlọ́run láyé ẹ̀wọ̀n mo sì jésù láyé ẹ̀wọ̀n mo sì ọlọ́run láyé ẹ̀wọ̀n mo sì wúlọ láyé ẹ̀wọ̀n mo sì. Olúwa wa mú mi àtúntò kò pe Jésù. Kọ́ni ọ̀lọ́. Jẹ́ kí ọwọ́ kò ṣeéṣe ó ṣàn jáde lára mi. Bẹ́ẹ̀ni á owó ayé tó ní kò ní ṣe ṣe fún mi olúwa yóò sàn jáde lára owó kò ṣe ṣe ó yà sàn jáde sàn jáde sàn jáde sàn jáde sàn jáde nínú ayé mi ìwọ owó kò ṣe ṣe sàn jáde ó yà dùn á. Ọlọ́run.

ìmọ̀sánláì lò. Ọkùnrin máa ní agbára. Òróró tí mo ní kẹ́ gbé wáyé. Ẹ̀ka Psalm twenty three. twenty-one. Ẹ̀ka Psalm ninety one. Òun lè máa gbé wá. Lómi àti dájú. Ayé tó bá ní ẹ̀mí mímọ́. Kì í ṣe àìsàn. Bíbélì wípé. Báyọ̀ sè. If the enemy comes like a flood. Tí ọ̀tọ̀ bá fẹ́ wá bí èjì spirit of God ẹ̀mí will raise a standard against him so ẹ̀mí ọlọ́run spirit of God ẹ̀mí tí ń bá ìsàn jáde spirit of God nínú ẹgbẹ́ sí ẹ̀mí ọlọ́run spirit of God ẹ̀mí tí ń bá ìsàn jáde spirit of God nínú ẹgbẹ́ sí ẹ̀mí ẹ̀yin màmá mi ẹ̀yin bàbá bọ́dà ẹ̀yin ẹ̀gbọ́n mi ẹ̀yin àbúrò mi mọ́mí àti dáàdì ẹ̀mí yẹn sẹ́ that spirit mo fẹ́ ká bẹ̀rẹ̀ I want pray àlébàdí àkànṣe mo fẹ́ ká bẹ̀rẹ̀ Lord star. Mo fẹ́ ká bẹ̀rẹ̀. Lord star. Mọ́mí àti dáàdì. Mọ́mí àti dáàdì. Mọ́mí àti dáàdì. Mọ́mí àti dáàdì. Mo fẹ́ ká bẹ̀rẹ̀. Àwọn aṣọ sátì. Mo fẹ́ ká bẹ̀rẹ̀. Àwọn aṣọ sátì. Ó lè máa dá fún wa. Ibẹ̀. Ó ló máa dá fún wa. Ibẹ̀. Ojú ò ní tì wá. Ibẹ̀. Òtá ò ní yọ wá. Ibẹ̀. Ìlébi ọlọ́run máa ṣe. Ibẹ̀. A máa rí bá ti ṣe. Ibẹ̀. A bá ti ṣe. Àwọn ọ̀nà gbé gbà. Àwọn ọ̀nà bá ti ṣe. Àwọn ọ̀nà gbé gbà. Àwọn ọ̀nà bá ti ṣe. Àwọn ọ̀nà gbé gbà. Àwọn ọ̀nà bá ti ṣe. Àwọn ọ̀nà gbé gbà. Àwọn ọ̀nà bá ti ṣe. Àwọn ọ̀nà bá ti ṣe. Àwọn ọ̀nà gbé gbà. Àwọn ọ̀nà bá ti ṣe. Àwọn ọ̀nà gbé gbà. Àwọn ọ̀nà bá ti ṣe. Àwọn ọ̀nà gbé gbà. Àwọn ọ̀nà bá ti ṣe. Àwọn ọ̀nà gbé gbà. Jésù Olúwa wa. Àmín. Àmín.

ó ń ké bí ọmọdé. lọ bí like a child. olúwa ní kí n fi seven hundred and fifty dollars lẹ. wọ́n ṣàtìlẹ́ seven hundred and fifty dollars. mo wá ń wò báyìí. àbá ló tẹ̀sà. tó bá jẹ́ pé mi ò fi ẹ̀kọ́ ṣiṣẹ́ olúwa. wọ́n fà lọ ní ìwọ́n kọ̀ọ̀kan sí. ẹni yẹn ti máa kọ seven point five million dollars. ó ti máa kọ seven point five million dollars. ó ti máa kọ seven hundred and fifty million dollars. Oh. transaction kò ní. one transaction. àwọn owó kan wà. ẹ̀sán mọ́ni. èèyàn kì í ṣèwé. ìjọsìn rẹ̀ o. ìbápadì. ìjọsìn encounter. Láfẹ́ mi. we get it? Jẹ́ kí omi ayé sàn jáde lára. Let the water of the whole world my body. Jẹ́ kí omi ayé sàn jáde lára. Let the water of the whole my body. Ẹ sọ bí àdúrà. Omi ayé. Kaaba, Emmanuel Soleil, Lele Soleil, Lele Soleil, Yesadil Soleil, Lele Soleil Yawa, Uyaye, Lele Soleil, Lele Soleil Yawa, Lele Soleil, Yesadil Soleil, Lele Soleil, لا بلا إنتي يولد السرعي ولد السرعي يولد السرعي لا وولد السرعي ولد السرعي ولد السرعي يا وا لا وا جلس جلس السرعي ولد السرعي gbàgbé jésù olúwa wa ohun tí wọ́n gbé sí mi lára tó ń gba omi jẹ́ kíkorò lọ. my body make me to wave bitter. ohun tí wọ́n gbé sí mi lára. my body. tó ń gba omi jẹ́ kíkorò lọ. to wave bitter. olúwa bá mi lé jáde. tó bá gbé ẹ̀sùn sí ẹ lára. tó bá gbé kò ṣeé ṣe sí ẹ lára tó bá gbé má níṣẹ́ má rẹ̀ láàánú kó kó gbogbo máa lé màmá yìí gbàdúrà bá tó kọ Jésù ohun tí ayé gbé sí mi lára ohun tí ayé gbé sí mi lára ohun tí ayé gbé sí mi lára tí mo fi sòun jẹ́ kíkorò jáde lára mi jáde lára mi jáde lára mi ẹ̀sọ́ gbàdúrà. Àwòrán. Thank you. I keep it to myself. sẹ́yìn. olúwa fàánú yanjú ẹ ohun gbogbo tó ń pa mí lára ṣùgbọ́n tí mò ń pa mọ́ra olúwa fàánú yanjú ẹ fàánú yanjú ẹ fàánú yanjú ẹ ẹ̀sọ́ jàdúrà. báwo la ti ń gbàdúrà lára jésù olúwa wa ó dẹ̀ tún gbàdúrà yìí olú mi ò dùn lálẹ́. Grab his body. Ohun tó ń mú kéèyàn débi àdúrà. Wọ́n mi kọ sọ́wọ́n ti jẹ́ ṣe praise and prayer. Tí ìdẹ̀kọ́ àdúrà gbà. Wọ́n dàbí to pray. Ìwà lè jáde. Lọ sáré ti wéyìn. Ní ìjọ CAC. CAC. À ń pe orúkọ Jésù. Olùkọ́ ọjọ́ ọdún lọ́wọ́. Ó máa jágere. Èyí ṣáṣe láàrú. Àmà wa gbà. pray. Sórí. You see. Ohun kì í kùtà. Àmì. Àdúrà kì í kùtà. Àwọn ọmọ ọlọ́run ò tí ì jí láàárọ̀. Mi ò mọ tó ń ṣẹlẹ̀. Mi ò mọ tó ń ṣẹlẹ̀. Bóyá torí pé apẹ́ wọlé mi. Ẹ pé orúkọ Jésù. Òwú aládùúà. Kì í kùtà. Kì í kùtà. Kì í kùtà. Kì í kùtà. Ẹ wo màmá yìí bó ṣe ń wò ẹgbẹ́ àdúrà níbi tí a dé yẹn ọlọ́run má jẹun agbára tó jẹ́ kí èèyàn débi àdúrà tí o lè kó àdúrà gbà ọlọ́run lè jáde lè jáde lè jáde lè jáde lè jáde lè jáde lè jáde lè jáde ó yá àdúrà. ó ń ta jésù ó ń ta jésù ó ń ta jésù àwọn àṣeyẹ pé ọ̀dẹ́bí àdúrà. Hallelujah. Jésù ẹni jáde, ọlá ẹni jáde, ọlá ẹni jáde, ọlá ẹni jáde, Jésù ẹni jáde, ọlá ẹni jáde, Júdà ẹni jáde, ọlá ẹni jáde, Jésù ẹni jáde, ọlá ẹni jáde, Jésù ẹni jáde, ọlá ẹni jáde, Júdà ẹni jáde, Júdà ẹni jáde, ọlá ẹni jáde, Júdà ẹni jáde, Jésù ẹni jáde, ọlá ẹni jáde, Júdà ẹni jáde, Jésù ẹni jáde, ọlá ẹni jáde, Jésù ẹni jáde, Olúwa wa, ẹ pe orúkọ Jésù, ẹ pe orúkọ Jésù, ẹ pe orúkọ Jésù, ẹ pe orúkọ Jésù, ẹ pe orúkọ Jésù, níbi tẹ́ ẹ dé yẹn, ah, ọ̀jẹ̀ tó ríra ọdẹ tó rẹ̀rọ ọkọ tí ò pa. lára tí ni arima náà kéré. ṣùgbọ́n tó ríra wọ̀ ló máa pa. ọ̀sẹ̀ yóò kí o glory. olúwa fi ọdẹ yẹn ṣòfò. lọ wíṣà ọ̀tà. olúwa fi ọdẹ yẹn ṣòfò. lọ wíṣà ọ̀tà. ọdẹ tó ríra torí ẹranko tí o pa. lọ́sàrà sí ẹnu àbọ̀dọ̀ tó kéde. ọdẹ torí ẹranko tí o pa. lọ́sàrà sí ẹnu àbọ̀dọ̀ tó kéde. ọdẹ torí ẹranko tí o pa. lọ́sàrà sí ẹnu àbọ̀dọ̀ tó kéde. tó ní ìràwọ̀ ló máa pa. láì ló ti kí o glory. olúwa fi ṣòfò rà. àwọn ìtẹ̀. ẹ sọ di àdúrà. Thank you. Yes, I'm so Agbára ilé wa tó gbé mi dání. Tó gbé ògo mi dání. Ọlọ́run jẹ́ kí agbára yẹn ó laná. Agbára ilé wa. Agbára ilé bàbá mi. Tó gbé ògo mi dání. Olúwa jẹ́ ó laná. Olúwa jẹ́ ó laná. Olúwa jẹ́ ó laná. Olúwa jẹ́ ó laná. Ẹ̀sọ́ ni àdúrà bá. Ẹ̀sọ́ ni àdúrà bá ẹjọ́ lára jésù ẹjọ́ lára ọ̀rẹ́ ẹjọ́ lára ọ̀rẹ́ ẹjọ́ lára jésù ẹjọ́ lára ọ̀rẹ́ ẹjọ́ lára ọ̀rẹ́ ẹjọ́ lára ọ̀rẹ́ ẹjọ́ lára jésù ẹjọ́. Olúwa wa ẹsẹ̀ orúkọ Jésù. Father Allah. Ah, gbà mí lọ́wọ́ àwọn abókèrè bẹ̀rù ògùn dànù. Deliver me from those who come from the church to carry my Lord of glory àwọn agbókè ìbẹ̀rù gúdà. those who are behind to pay my load of glory. olórí gbà mí lọ́wọ́. lord deliver me from there. àwọn agbókè ìbẹ̀rù gúdà. those who are the church to pay my glory. olúwa gba ayé náà olúwa gbà mí lọ́wọ́. lord deliver me from there. ẹ wo màmá ìbò ṣe ń yàn. that is water. ẹ gbàdúrà dáadáa. do very well. oúnjẹ àjẹjù ni ẹ pè dáadáa.